بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد afi ẹ̀yìn الله Allah afi ọpẹ́ fún atọrọ fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one one two episode one one two ní alẹ́ òní yìí tí í ṣe alẹ́ Monday alẹ́ yaumul ithnain déètì òní ní ọjọ́ kẹjọ oṣù karùn-ún jùmọ́dá àlìhúlá ọdún 1443 gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ètò wa yìí ọ̀rọ̀ ìfẹ́ ọ̀nà tí ó máa ń gbà wáyé òun náà ni ojúpọ̀nà ìbéèrè àti ìdáhùn níbàámu sí ohun tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ wa láàrin ọkọ àti aya àti àwọn mọ̀lẹ́bí wa ohun tó bá ṣẹlẹ̀ sí èmi tàbí tó ṣẹlẹ̀ sí ìwọ tó bá di ìbéèrè á dáhùn rẹ̀ láì ní dárúkọ ẹnikẹ́ni nítorí pé kìí ṣe nítorí ti ẹnìkan la fi ń fọ ìsì bí kò ṣe nítorí gbogbo àwa mùsùlùmí kí ó lè jẹ́ fèyí kọ́gbọ́n fún wa. bí ọba wa lérò wípé òbí wa léèrè béèrè ṣùgbọ́n ohun tá a sọ ọ jẹ mọ́ ọ pé bóò la ṣe gbọ́ ó ṣe wẹ́kú ara wọn ni ó ṣe wẹ́kú ara wọn ni ohun tó ṣe kókó jùlọ ni pé wáàsí wáàsí ìṣítí tó ti dé tí ìgbọ́ rẹ ronú sí i ibi tó bá yẹ kó o tún ṣe kó o tún bẹ̀ ṣe aláwo tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe ní alẹ́ òní yìí orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà ni àkórí ọ̀rọ̀ wa orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà ìbéèrè tí a fẹ́ fọ ìsí rẹ̀ ohun tí a fẹ́ kọ́ ń bẹ̀ torí ẹ̀kọ́ làwa fẹ́ kọ́ látara ìbéèrè ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lára rẹ̀ òun náà ni asarulemaasiya ba'ada tauba orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà. àwọn ọkọ àtìyàwó kan àwọn ni wọ́n fà á láàrin ara wọn tí wọ́n sì fà á já. ẹ rí i pé oríkì tí a máa fi kí ọ̀rọ̀ ìfẹ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó sì ń farigá ó ń farigá ọkọ ló farigá ó lóhùn ò ṣe mọ́. àwọn èèyàn lọ́tún lọ́sì wọ́n dìde gẹ́gẹ́ bí ìṣe wa pé tí a bá gbọ́ pé ọkọ àtìyàwó fẹ́ túká a gbìyànjú a sapá ìpè ẹ má túká ẹ má forí rọ ẹ má forí rọ a dìde ní ìdìde pé a fẹ́ ṣe àtúnṣe láàrin igun méjèèjì. àwọn èèyàn bí èèyàn wọ́n dìde àwọn ẹni bí ẹni wọ́n dìde sí ọ̀rọ̀ náà pé kó lójútùú ọ̀rọ̀ mọ̀kọ̀ kò mọ̀ lójútùú o ọkọ yarí kanlẹ̀ níṣẹ́ ó lóun ò ṣe má ọ̀dà ẹ̀ẹ́dẹ́nìkan bá lóun ó ṣe yóò ní sábàbí tó fi lóun ó ṣe bẹ́ẹ̀nìkan bá sì sọ pé òun ò ṣe mọ́ òun náà yóò ní sábàbí tí ó fi sọ pé òun ò ṣe mọ́ èé ti rí tó ò fi ṣe mọ́ arákùnrin yìí ó sọ pé ohun tí ò jẹ́ kí òun fẹ́ ṣe mọ́ tóun ò sì ní ṣe mọ́ òun ni wípé látìgbà tí òun ti fẹ́ arábìnrin tí òun kọ̀ sílẹ̀ yìí ìgbàkígbà tí òun bá ti fẹ́ súnmọ́ ara àwọn kì í yá gágá ara àwọn kì í yá gágá kì í wú òun lórí láti súnmọ́ Ah. kí lọ ṣe ọ ò rí kó o tó fẹ́ ni ṣe bí èèyàn máa ń rí èèyàn pé ẹni tí mo fẹ́ fẹ́ rèé ó wù ọ́ tàbí ò wù ọ́ ó ní bẹ́ẹ̀ ni ó wu òun ní rírí tíyàn máa ń rí ènìyàn àwọn jọ wúra àwọn àwọn ò kìí ṣe inú òkùnkùn làwọn ti pàdé ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ wà lójú ọ̀nà lórí àáfẹ́ra wa ní ọjọ́ kan arábìnrin yìí ó pe òun jókòó ó ní àfáà ṣé fẹ́ fẹ́ mi àfáà níbẹ̀ ni tí n bá ní ọ̀fẹ́ mi ò ní máa dààmú wà ọ̀dà mo fẹ́ sọ ọ̀rọ̀ àṣírí kan fún yín o. ọ̀rọ̀ àṣírí náà ni wípé ohun tí ẹ̀ ń wò yìí òun ti fìgbà kan wà nígbà jàìlì òun ti fìgbà kan wà ní ìgbà jàìlì. nípasẹ̀ bẹ́ẹ̀ ẹ kàn ń wo òun ní ọlọ́mọge ni o òun ti di tòkun bọ o torí pé kí ẹ má lérò pé òun sì wà nílé òun ò sí nílé mọ́ o látọjọ́ tó ti pẹ́ arákùnrin sọ pé ọ̀dà kò burú ṣe bí ọ̀sáì tí ìbímọ rí ó ní bẹ́ẹ̀ ni fíálé yù sínú tòkunbọ̀ grade one nìyẹn ìyẹn náà dáa. kì í sábà sí yàtọ̀ púpọ̀ tàbí alára láàrin tuntun àti tòkunbọ̀ grade one òun ó lò bẹ́ẹ̀ òun ó lò bẹ́ẹ̀ hmm. Allahu tọ́ wọ́n ṣe ìgbéyàwó náà ọ̀la rìnrìn níwọ̀nba ọ̀la rìnrìn níwọ̀nba. ní alẹ́ ọjọ́ tí ìyàwó wọlé gẹ́gẹ́ bí súnà ọkọ àtìyàwó wọ́n mà ṣe súnà ọkọ ìyàwó wá ṣàkíyèsí pé a ibi tí mo ti ọ̀pá bọ̀ yìí eléyìí kọjá sí alẹ́ use o. ibi tí mo ti ọ̀pá bọ̀ yìí eléyìí ọkọjá fairly used kíní yìí ọba ọkọ lẹ́mìí jẹ́ púpọ̀ pé ah. pẹ̀lú tárábìnrin sọ fún mi ìsọ bí ẹni pé bóyá bí ẹ̀kan bí ẹ̀mejì péré náà ni a ah. èyí yìí <laughs> eléyìí ti gbòòrò. eléyìí tí ó ti gbòòrò ó ti gbòòrò ojú tòun lọ ẹ̀mí ìhun òkú Allahu Akbar ẹ̀mí òun òkú ọwá di àdìtú sínú ọkàn rẹ̀ ó ń rọ́jú ó ń rọ́jú ó ń rọ́jú ńgbà tó bù ṣe ó ní ọ̀gbọ́ ìṣemọ́ à ẹ̀ ṣe mọ́ bò ó ìgbéyàwó tí ò tí ì kádùn kí lòun ṣe ó ṣe nǹkan kan ṣe rántí àdìtú ìkọ̀sílẹ̀ ìwọ tó ọba tí ìgbọ́ lọ tó gbọ́ àdìtú ìkọ̀sílẹ̀ mo ti ṣe kọjá bọ́ sẹ́yìn kí ni tó ń ṣe àlóhun òṣàṣe mọ́ náà ní o èyí ni àwọn èèyàn gbọ́ lọ́tún lọ́sì wọ́n bá dìde sí i arákùnrin yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àdìtú ìkọ̀sílẹ̀ ni lọ́ba ni a. ṣé ẹ rí ní tẹ́ ẹ jókòó sí yìí kò lè látúnṣe mo fẹ́ torí tọlọ́hun ni mo sì kọ́ ọ́ lẹ́ nítorí tọlọ́hun ìyẹn náà ti tó lẹ́rìí <laughs> fọmùlà dọ́jì ẹ̀ mo fẹ́ torí tọlọ́hun ni mo sì kọ́ ọ́ lẹ̀ nítorí tọlọ́hun. ọ̀rọ̀ ọmọ níyanjú àmọ́ ń gbà tó pẹ́ ọ̀rọ̀ náà ó déwájú mi ọkọ jẹ́wọ́ fún mi àdìtú ó tú kalẹ̀ arábìnrin náà gbọ́ arábìnrin ni bí ẹni pé mo sọ fún yín pé mo ti lo ìgbà jàìlíyà rí mo sọ fún yín náà mo dẹ̀ sọ pé mo ti tú bá nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ̀mí yìí ò ní gbé e èyí ti ṣe tẹ́yìn náà tún wá débẹ̀ èyí ti ṣe tẹ́ ẹ débẹ̀ ipò tí ọ̀rọ̀ wà rèé o ìgbéyàwó ti tú ká ẹ̀yin tẹ́ ń gbọ́ mi a kọ́ ẹ̀kọ́ lórí ìṣẹ̀lẹ̀ tí mo rárá sọ́hun a kọ́ ẹ̀kọ́ tààrà lórí ẹ̀. ẹ̀kọ́ tá a sì fẹ́ kọ́ lórí ẹ̀ òun náà ni pé asaru lè máa síyà bá dà tàùbà orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà. lódodo obìnrin yìí sọ pé òun ti tú bá. ó lóun ti túbá òun ti ronú pìwàdà nígbà tóun ti kú ò ní inú ìṣẹ̀mí jàìlíyà òun ti túbá òun ti wá dúró ti ọlọ́run báyìí òun ti gbàfọ́ ọlọ́run tán báyìí pátápátá ráúráú. ẹ̀yin ènìyàn bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ lọ mọ̀ lálẹ́ yìí wípé ẹ̀ṣẹ̀ ó ní orí pa ẹ̀ṣẹ̀ ó ní orí pa lẹ́yìn àtàwùbà ìrònúpìwàdà. pé ẹ̀ṣẹ̀ sì ní orí pa lẹ́yìn táwùbà àbáláyé ni ìṣe àbáláyé ni abáláyé ni kódà àdámọ́ ni àdámọ́ ni kò sí tí a fẹ́ ṣe sí i bí kò ṣe pé kò dámọ́ níwọ̀n ṣé o ti gbọ́ kó o dámọ níwọ̀n torí pé ẹ̀ṣẹ̀ ó ní orí pa lẹ́yìn ìrònúpìwàdà. ẹ jẹ́ kí n kọ́kọ́ dá wa lọ sí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí baba ńlá wa anabi adam aleyhi salam baba ńlá wa anabi adam ní ọjọ́ kìíní àná aláwo dá ó dá ádámà ó sì dá Hàwáwù ó sì fi wọ́n sínú ọgbà ìdẹ̀ra ó fi wọ́n ó fi àwọn méjèèjì sínú ọgbà ìdẹ̀ra kan ok wọ́n ń jẹ wọ́n mu kò sí wàhálà kò sí ìfòòró kò sí ìpáyà kò sí pọ́njú Allah wá sọ fún wọn pé nínú ọgbà kẹtẹ́ wà yìí Allah wá tọ́ka sí igi kan pé ẹ̀yin méjèèjì ẹ má débi igi yìí o ẹ má débi igi yìí o ẹ má sọ pé ẹ fẹ́ já ewé orí rẹ o ẹ má sọ pé èso bẹ̀ ọwọ́ yìí lójú ẹ má débẹ̀ o igi pọ̀ nínú ọgbà yìí ọwọ́ ẹyọ kan ìpéré ẹ má débẹ̀. àṣeyìtọ́n ó tan baba ńlá wa àti ìyá ńlá wa ó tàn wọ́n pẹ̀lú gbólóhùn rẹ̀ wípé òun ń búra fún yín o òun fọlọ́ ń búra fún yín o igi tọ́lọ́ ní ẹ má débẹ̀ yẹn igi àìkú ni o ohun tó fi ní ká ẹ má débẹ̀ nìyẹn o pé tẹ́ ẹ bá fi lè jẹ nǹkan kankan lára igi ẹ ní kú láéláé nínú ọlá tẹ́ ẹ wà yìí. ó rí i pé ọlá bá wọn lára mu. wọ́n sì mọ ìtumọ̀ ikú àmọ́ wọn ò mọ tí ó tẹ̀lé ikú ṣètọ́nù wá gba ibẹ̀ yẹn wọlé sí wọn lára wípé tẹ́ ẹ bá fi lè jẹ lára igi yìí o ẹ kú o ọlá yìí yóò tán o ẹ̀ní lè jẹ mọ́ ẹ̀ní lè jẹ ọlá o ẹ̀ní lè gbádùn yìí mọ́ o àwọn náà sì fẹ́ kú wọ́n súnmọ́ gi hmm. ẹ má súnmọ́ gi wọ́n súnmọ́ gi lẹ́yìn súnmọ́ wọ́n jẹ ń bẹ́ẹ̀ gíga tí wọ́n jẹ ń bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀ṣẹ̀ lọ́rùn àwọn méjèèjì wọ́n jẹ tán ojú wọn dá wọ́n rí pé àwọn ti ṣẹ olúwa ẹlẹ́dàá Allah sì sọ fún wọn padà pé mo ní kẹ́ ẹ má jẹ níbi igi èmi tí mo dá yín mo ní kẹ́ ẹ má jẹ níbi igi ẹni tí ò dá yín wá bá yín ó wá fún yín ní ẹ̀tàn ẹ̀yin náà sì gbẹ̀tàn ẹ ti dẹlẹ́ṣẹ̀ lẹ́yìn náà ànábì Adam aleyhi salam nínú àánú ọlọ́run Allah wá sọ pé fatala kọ́ ádámù min rabbihi kalimatin fataba aleyhi ànábì Ádámà ó mọ̀ rí àwọn ọ̀rọ̀ tí ó fi tọrọ àforíjì lọ́dọ̀ olúwa rẹ̀ gbà àwọn ọ̀rọ̀ tí ó fi tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tó dá ó rí gba ọ̀rọ̀ tí ó fi ronú pìwàdà ó rí gba látọ̀dọ̀ ọlọ́run fàtàbà àlèyí ọlọ́run sì gba ìrònú pìwàdà rẹ̀ ó foríjìn òkè kò wá ma síbẹ̀ ó wá ku orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònú pìwàdà ǹjẹ́ mo rí pa ẹ̀ṣẹ̀ níbẹ̀ yẹn orí pa ẹ̀ṣẹ̀ náà ni bí Allah sọ pé. ọ wà á kú o orípa enu o O kwuo ombi tó wà yé o ọ wà máa bọ̀ wá sílé ayé mo ti forí jìn ọ́ o ṣùgbọ́n orí pẹ̀ ẹ̀ṣẹ̀ tó o dá nǹkan kan ò yẹ o nǹkan kan ò yẹ o ohun tó mu wa délé ayé nu o Orípa ẹ̀sẹ̀ lẹ́yìn ìrònú pìwàdà baba ńlá wa. ló mú wa délé ayé ṣe rí i pé àbáláyé ni orípa ẹ̀ṣẹ̀ lẹ́yìn onípìwàdà látìgbà náà ni wọ́n ti ń bí orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà mọ́ wa kó o lè rò ó tó ṣe é rò dáadáa kó o tó dá orí pa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà ó ń bẹ digbí tọ́ọ̀mọ báyìí aláwọ̀ àti foríjì ọ̀ aláwọ̀ subhanahu wa ìbá àti forí jìn ọ́ ìtàn ńlá rẹ ló gbọ́hùn bó ṣe ṣẹlẹ̀ sí Adam alayhi salam bẹ́ẹ̀ náà ni ó sì wá ṣẹlẹ̀ sí àwọn ọmọ rẹ̀ ọmọ Ádámọ̀ ni ọ́ ọmọ Ádámọ̀ ni ọ́ o orípa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà àbímọ́ ni àdámọ́ ni àbáláyé ni kódà òun náà ló fa sábàbí tèmi àti ẹ tá a fi bára wa ní orí ilẹ̀ ayé. ẹ̀rí mi o lórí orípa ẹ̀ṣẹ̀ lẹ́yìn ìrònúpìwàdà. ohun tó tún wá kàn báyìí tí mo fẹ́ kó yé wa òun gangan ni tí ẹlẹ́ṣẹ̀ bá sọ pé òun ronú pìwàdà báwo ni ó ṣe mọ̀ pọ́lọ́ ti foríjì òun. tí ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà lórí ẹ̀ṣẹ̀ báwo ni ó ṣe mọ̀ pé ìrònú pìwàdà òun aláwo ti tẹ́wọ́ gbà. Allah sì ti foríjì òun nítorí wípé ìrònúpìwàdà lórí ẹ̀ṣẹ̀ òun nìkan ni ọ̀nà àbáyọ tí a fi lè rí àforíjìn lórí ẹ̀ṣẹ̀ tá a dá. ìdí nìyí tí àwọn ulama àwọn àfẹ́sìn tí wọ́n wo sàkún aya alukur'an wọ́n wo sàkún àwọn àdìsà nẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n wá mú májẹ̀mú mẹ́rin jáde fún wa wọ́n mú májẹ̀mú mẹ́rin jáde fún wa.